mo kì í káàbọ̀ sí àjà àbálẹ̀ mẹ́wàá látòrí ayélujára ṣògo rẹni kejì lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ọ̀pọ̀ àwọn ìlú mọ̀ọ́ká ni wọ́n ti ń ké gbajúmọ̀ òṣèré Jigan bàbá ọjà kú oríire ọjọ́ ìbí rẹ̀ nígbà tí ọ̀pọ̀ nínú àwọn òṣèré ọ̀hún fi fọ́nrán fídíò àwọn erépa ọlọ́kọ̀ òjọ̀kan èyí tí bàbá ọjà ti ṣe pẹ̀lú wọn sí orí ayélujára láti fi kí ọkùnrin náà wípé ó kú oríire ọjọ́ ìbí ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án onídùúró mi gẹ́gẹ́ bó ti ń lọ káàkiri lórí ayélujára ìlú mọ̀ká òṣèré délé odùlé eléyìí tó ti fìgbà kan jẹ́ ààrẹ tẹ́lẹ̀ rí fún ẹgbẹ́ tampan náà ti dá sí ọ̀rọ̀ ọ̀hún ó sọ wípé onídùúró mi tó gba gbogbo orí ayélujára kan látàrí ọ̀rọ̀ tí akọrin ẹ̀mí ni tọ́pẹ́ àlàbí sọ délé odùlé sọ wípé ẹ jẹ́ kí gbogbo ènìyàn panu mọ́ ká má sì gbìjà ọlọ́run lórí ohunkóhun ẹ bó ṣe sọ Let me tell you, the beauty of anybody's life is when you are relevant to your generation. Ṣé rí gbogbo wàhálà lórí onídùúró mi kò ṣe onídùúró mi torí pé ẹ bá gbà mú ni o ṣé rí àwọn kan wà wọ́n ṣe èèyàn wọ́n ṣe wọ́n kò tí ẹsẹ̀ nítorí wọn ṣùgbọ́n torí pé ẹ̀yin bá gbà mú òun lẹ ṣe ń ní àǹfààní láti máa sọ gbogbo ohun tẹ́ ń sọ lé nìyí táláyé ń tẹ́tí tó ń gbọ́ àti èyí tó lóhùn dáadáa àti èyí ò dá lóhùn dáadáa. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ìlú mọ̀ọ́ká akọbí agbóni Bobrisky ti ra ọkọ̀ tuntun fún bàbá rẹ̀ fún ayẹyẹ ọjọ́ ìbí èyí tí bàbá náà ṣe bàbá rẹ̀ kò lè pa ayọ̀ yìí mọ́ra nígbà tí ó bẹ̀rẹ̀ àdúrà fún ọmọ rẹ̀ Bobrisky gbogbo àwọn olólùfẹ́ Bobrisky lórí ayélujára ló ti ń kí báyìí fún ayẹyẹ ọjọ́ ìbí bàbá náà wípé bàbá ti ń jẹun ọmọ ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje lẹ́yìn bí ọ̀sẹ̀ mélòó kan tí bàbá ìjẹ̀ṣà ti wà ní àtìmọ́lé àwọn ọlọ́pàá lórí ẹ̀sùn ìṣọmọníṣekúṣe tí wọ́n fi kàn án ni ó ti fojú ba ilé-ẹjọ́ magistrate eléyìí tó ń bẹ lẹ́kọ̀ọ́ ní ọjọ́ kẹrìndínlógún oṣù kẹfà tí a wà nínú rẹ̀ yìí àmọ́ ilé-ẹjọ́ kò gba onídùúró rẹ̀ kàkà bẹ́ẹ̀ wọ́n taari ẹjọ́ bàbá ìjẹ̀ṣà sí ilé-ẹjọ́ gíga ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ẹ kú ojúlọ́nà orin mi tuntun tó ń bọ̀ lọ́nà ní ọjọ́ méje sí àsìkò yìí ọ̀rọ̀ yìí ni gbajúmọ̀ akọrin ni Wizkid sọ láti ṣe àfihàn olóòtú àti aporípọ̀ rẹ̀ ẹni tí ó porin ọ̀hún pọ̀ tó sì fi fọ́nrán ọ̀hún sórí ayélujára tó wá fi àsìkò náà ṣe ìpolongo orin rẹ̀ tó ń bọ̀ lọ́nà wípé ẹ má kọminú ní ọjọ́ méje síbi tá a wà yìí orin mi tuntun yóò balẹ̀. Star boy. is produced by this young man right here. Dude. All right. <laughs> we believe. That, by dropping that song in seven days, man, you understand? Hmm. And the Problem. Don't Tell Them Yes. <laughs> ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ìlú mọ̀ọ́ká olórin ní Innocent Uja Idibia tí gbogbo ènìyàn mọ̀ sí Two Face Idibia ó ní ó ti sọ ìdí tó fi fẹ́ Annie ní ìyàwó ó ní òun nìkan ló gbàgbọ́ nínú òun púpọ̀ débi wípé ó ti ń pe òun ní ọba látìgbà tí àwọn ẹnikẹ́ni kò tí ì mọ òun rárá ó ní nítorí náà èyí mú kí ó fún òun ìrírí tó sì ń jẹ́ kí ìfẹ́ rẹ̀ kó máa lékè sí nínú ayé òun. Baby, you be mommy, what a package, get brain, get beauty too. Uh-huh. And it gotta see they do me, and if it explain, I no go lie for you. Because I ready buy for your mother. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin, kì í ṣe èso apple látọwọ́ aṣẹ́wó ní ó pa Abacha, ẹni tó jẹ́ alátẹ̀lé rẹ̀ tó ń ti ẹ̀ṣọ́ sí ààrẹ orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ rí ní ìgbà ayé ológun ìyẹn Abacha. Major, Amza, al Mustafa, ló tako àhesọ eléyìí tí àwọn ènìyàn ti ń sọ látọjọ́ tó ti pẹ́. Ó ṣàlàyé wípé pé àkíyèsí ọ̀hún bẹ̀rẹ̀ láti ọjọ́ keje oṣù kẹfà ọdún 1998 láti pápákọ̀ òfurufú Àbújá nígbà tí ọ̀kan nínú àwọn ẹ̀ṣọ́ ààrẹ Palestine ìyẹn Yasa Arafat bà á lọ́wọ́ ní ara bàbá náà kò ti yá ó ní tí àwọn sì pe dókítà rẹ̀ láti wá wò ó ìyẹn sì gbà á lámọ̀ràn láti sinmi dáadáa tí bàbá náà sì bẹ̀rẹ̀ sí ní ta kébé ṣùgbọ́n o nígbà tí yóò fi di aago márùn-ún gẹ́gẹ́ ní àárọ̀ ọjọ́ ọjọ́ kẹjọ oṣù kẹfà ọdún 1998 ni wọ́n sáré wá pe òun wípé bàbá náà ara rẹ̀ kò lélẹ̀ tó sì fi jẹ́ ọlọ́run nípè ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta kò fẹ́ẹ̀ sí nínú àwọn ọ̀dọ́ òṣèré ní orílẹ̀-èdè nàìjíríà pàápàá àwọn ti yorùbá ó ní wọ́n ti ń jó ijó orí ìjókòó léyìí tó sì ti di tọ́rọ́ fọ́kálé lórí ayélujára àwọn bíi yẹmí ẹlẹ́ṣọ́ àti àwọn mìíràn bẹ́ẹ̀ ni wọ́n ti kópa nínú ijó aláfẹsẹ̀jó èyí tó gba orí ayélujára kan nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ti bẹ̀rẹ̀ kíkó àwọn oníbàárà kúrò ní ojú pópó ó sì ti ṣètò ibi àyè tuntun fún wọn ní akínyẹlé nínú èyí tí wọ́n sọ wípé yóò ní iléèwé ilé ìwòsàn àti àwọn ohun amáyédẹrùn mìíràn nínú ọ̀rọ̀ àtẹ̀jáde láti ọ̀dọ̀ akọ̀wé ìjọba ìyẹn Táíwò Àdìsá ló sọ wípé kọmíṣánná fún ọ̀rọ̀ àyíká ní ìpínlẹ̀ náà Táíwò Àdìsá ni ó ṣíwájú kíkó kúrò àwọn oníbàárà náà lójú pópó ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní àjọ elétò ìdìbò INEC ti kéde ọjọ́ ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun àti Èkìtì wọ́n sọ wípé ọjọ́ kejìdínlógún oṣù kẹfà òun ni ìdìbò sí ipò gómìnà yóò wáyé ní ìpínlẹ̀ Èkìtì nígbàtí ti ìpínlẹ̀ Ọ̀ṣun yóò wáyé ní ọjọ́ kẹrìndínlógún oṣù keje ọdún tí a wà nínú rẹ̀ yìí ọ̀rọ̀ yìí ló súyọ láti ẹnu ẹni tí ó jẹ́ alága àjọ INEC ìyẹn kò fẹ́ sọ Mahmood Yakubu nílọ́lọ́ yìí yìí ó sọ wípé àwọn ti múra tán bẹ́ẹ̀ sì ni àwọn ti gbáradì láti jẹ ìdìbò náà léyìí tí yóò sì kẹsẹ̀ járe kò ní jù báyìí lọ fún gbàǹkọ́gbé wa ti àsìkò yìí tí tó fi máa dìgbà míì tá ó tún máa fi rí àti àánú pàdé ẹ jẹ́ ká máa rántí wípé ẹyin lóhùn tó bá ti jábọ́ kò ṣeé mú mọ́ ṣògo rẹ̀ nìkejì lórúkọ tèmi ó dàbọ̀.